الحمد لله نحمده ونستعينه ونتوب إليه ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وصام ومن كان هديه خير هدي ومن كان صلاته أصح صلاة على وجه الأرض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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله بالسر والعلن فاتقوه في عبادتكم ومعاملتكم فاتقوه على أعظم ما أمركم بعد التوحيد وهي الركن الثاني من أركان الإسلام وهي الصلاة كما ثبت ذلك من حديث عبد الله بن عمر أبي عبد الرحمن رضي الله عنهما وارضاهما أن النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة إلى آخر الحديث عباد الله ما زلنا على تفصيل بما يتعلق بأركان الصلاة وواجباتها وسننها وإن شاء الله اليوم سنورد لكم أحاديث تتعلق بصفة صلاة النبي صلى الله عليه وسلم لكي نستنبط منها أركانها وواجباتها وسننها كما وعدناكم في الخطبة الماضية أولا عباد الله اعلم أن الله سبحانه وتعالى وصف عباده المؤمنين بأنهم كانوا يحافظون على هذه الصلاة قال جل شأنه أعوذ بالله من الشيطان الرجيم والذين هم على صلاتهم يحافظون الآية ولقد ثبت عند الإمام البخاري رحمه الله تعالى من حديث محمد بن عمر بن عطاء أنه كان مع نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فذكر قال فذكرنا الصلاة فقام أبو حميد الساعدي صحابي جليل رضي الله عنه وارضاه فقال كنت أحفظكم لصلاة رسول الله صلى الله عليه وسلم رأيته إذا كبر جعل يديه حذاء منكبيه وإذا ركع أمكن يديه على ركبتيه وهصر ظهره وإذا سجد وإذا رفع رأسه من الركوع استوى حتى يعود كل قفار مكانه وإذا قدر جعل يديه على الأرض من غير مفترشهما ولا قابضهما واستقبل بأصاب بأطراف أصابع رجليه القبلة وإذا جلس في ركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في ركعة الأخيرة قدم اليسرى أي قدم رجله اليسرى ونصب اليمنى وقعد على مقعدته فهذا حديث يكون لنا عمدة في صفة صلاة النبي صلى الله عليه وسلم كما عرضه العلماء في كتاب كتبهم رحم الله الجميع وكذا اعلم أن رسول الله صلى الله عليه وسلم أمرنا باقتداء بصلاته على وجه تمام من دون تخصيص ولا استثناء ثبت ذلك من حديث أبي كلابة رضي الله عنه وارضاه قال أتينا إلى النبي صل... إلى رسول الله صلى الله عليه وسلم ونحن شبابة متقاربون أي شباب متقاربون في سنهم فقلنا إلى رسول الله صلى الله عليه وسلم عشرين يوما وليلة وكان رسول الله صلى الله عليه وسلم رحيما رفيقا فلما ظن أننا اشتهينا أهلنا سألنا عما تركنا إلى أهلنا فأخبرناه ذلك فقال رسول الله صلى الله عليه وسلم ارجعوا إلى أهليكم ومروهم وصلوا كما رأيتموني أصلي الحديث فهذا الحديث يدل ومن دل على شيء إلا أن يدل على أهمية اقتداء بصلاة النبي صلى الله عليه وسلم أتم اقتداء نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا جميع جميعا ممن يستمع القول فيتبع أحسنه أقول فلو بعض السؤال مسلم أطرق يطلق وكاد يفعل النبي صلى الله عليه وسلم أنت لا بارك الله من جيك أخوة ألا ما نسأل يقول كاد يفعل النبي أتفاع وصحابة أتفاع وصحابة النبي صلى الله عليه وسلم شوف رجال القيامة tí ẹ wá náà yẹ kẹ́ nínú àwọn èèyàn yẹn tó jẹ́ pé ìlànà nàbí sallallahu alaihi wasallam nìkan sọ òun náà ni wọ́n máa tẹ̀lé alìbá wà náà tí yọba nàbí wọn náà gbàjẹ́ náà ọlọ́tọ́ yẹ pé dúkìá tí ọba kò ní láǹfààní nípa bí nípa pàdé dáadáa ẹni tí yọ pàdé dáadáa níjọ́ náà jẹ́ ajẹ́ kan nínú wọn. yà àwọn pa wa àti yálà ìbáàdà ni o yálà ìbálòpọ̀ lára wa àtàwọn èèyàn ni o ká púpọ̀ wípé ìpayà Allah subhanahu wa ta'ala àti àfẹ́kù rẹ̀ àwọn bá ọ̀rọ̀ bọ̀ nípa ní tó ní ṣe pẹ̀lú ọ̀gá nínú nǹkan tó ń lọ́pàá wá a bá ti yọ ọwọ́ ìgbà ọlọ́run ọba gbọ́ lọ́kàn tá a bá ti yọ ọwọ́ rẹ̀ kú kò tó sí nǹkan tí ọlọ́run tó ńlá sọ́kà ní sallallahu alaihi wa sallam ariwo tó parí gbẹ̀yìn ayé náà ní as-salata as-salata irun iná ni o ẹmójútó ẹlẹ́kọ̀ọ́ nípa rẹ o ńlá fi ń bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé bóòlù mùsùlùmí ó lè kí wọn tí òun ló gẹ́rẹ́ àtẹ̀wọ́gbà níwájú Allah subhanahu wa ta'ala níjẹjọ aṣọ àlàyé nípa wàjibáàtì sọ̀rà àwọn tó ṣe ọ̀rọ̀ yẹn lórí o ọ̀fàrọ́kìnà bẹ́yìn ha bẹ́yìn àrùkàníà a ti ṣe láàrin kẹtẹ́ ń pè ní orígun àti ọ̀rọ̀ yẹn lérí o a ti ṣe àwọn ìyẹn lọ́wọ́ léni a máa sọ nípa gbogbo ntọ́tẹ́kọ́tẹ́ kù lórí ọrụ ọ̀run àti sífà sọ̀rọ̀ nàbí bóyá níta ti máa ń kí wọn. àkọ́kọ́ aṣọ fún wa yìí pé àwọn onímọ̀ ẹ̀kọ́ lọ́nà bá ní kẹ́ wọn wọ́n pè é rántí orígun àtọ̀rọ̀ yẹn àti súnà àwọn tọ́jọ́ yìí pé rẹ̀ ni wọ́n. a ní orígun yìí bẹ́ẹ̀ yọ̀ bá ṣe ọmọ mọ́ ni ó àbíkò kò nírun yẹn ti dàrú àmọ́ tó bá gbàgbé nǹkan yóò ti bá dùn kùtù lórí sáhùn àníyàn máa san ìforíkalẹ̀ tàbí. èèwọ̀ wà ní wọ́n pè ní sunan fìsàrà kí wọ́n làwọn tó jẹ́ pé àtìgbọ̀dẹ̀ ni wọ́n níbi ìrún àwọn mímọ̀ ní gbogbo nǹkan yòókù tó sẹ́kù lórí ìrún wa táwọn fi àbàbà àwọn tó ti kó sí abẹ́rẹ́ orígun àkànná yẹn òun náà ní sunan ṣùgbọ́n níta fi pè ní sunan ní wípé àwọn ènìyàn ó ní ìrùn tó kí yẹn ṣùgbọ́n oore tó pọ̀ ó fòrò kí ló bá tó rébi fòrò àbọ̀ àtàrà yìí tọ́pọ̀ ẹgbẹ́ pé ìṣesí rẹ̀ ni wípé èèyàn máa ń ṣe àwọn nǹkan yẹn èèyàn ti mú ìgbàlá yìí pé bí mi ti máa kí tèmi lò ní tó jẹ́ súnà àtẹ̀gàn àti gbọ́rẹ́ rẹ̀ ń fi máa fún un tọ́pọ̀ wá jẹ́ pọ́pọ́ mọ́ ìrànlọ́wọ́ sáháwá èèyàn bá wá dàgbé láti ṣe èèyàn ti fi ṣe wa ta'ala yìí ṣé èèyàn abákàtà pé kò ní san nítorí pé ní tó wulẹ̀ pòfo yìí kìí ṣe ọ̀rẹ́ ẹ̀ sì sórí gun apákan ni yóò san ọ̀rọ̀ wọn ló ti dàsí pé yóò san foríkalẹ̀ gbàgbé tó ní pẹ́tọ̀ yìí ti pẹ́ nìyí náà máa fojú lẹ̀ fílẹ̀ ìgbàgbé ló dé ntí gbàgbé tí bábí ti gbé yẹn ṣe kódà kọjá pé súnà ní nǹkan yẹn lórí irun kó tí lọ dáadì torí pé òun lẹ̀wù kó ń fẹ́ ṣèyítọ́n lọ́gbàrá gbè tí òfin yóò rí ṣe ọ̀rọ̀ ilé ìlọ́pàá kàbalẹ̀ sí pé gbogbo ntí abá ti pè ní níbi irun àti gbọ́rẹ́ níbi tí èyí téèyàn bá gbàgbé láti ṣe yíjìbá àbùsùdó ní fàáyì èyí ó forí kalẹ̀ gbàgbé dódòdó ọba ṣe kò túmọ̀ sí pé ò nírun àbíláka ti èyí tó dáa jù láti lè bá gbolẹ̀ ní fàáyì àárí ẹ̀ nílé yìí. àwọn ọmọ wa kí àwọn àwọn tó jẹ́ àtìgbọ́rẹ́ pé tàbí ká sọ pé ntẹ́rẹ́pẹ́tẹ́ èèyàn ọba sí ọba inú ọba jẹ́ ṣùgbọ́n àbújá ń jẹ kó lè pọ̀ nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní gbogbo nǹkan yòókù tábàárí ká máa wá kàkàkàkà ààrẹ ń tọ́ka ogójì ààrẹ ń tọ́ka jù bẹ́ẹ̀ lọ níbi ìrún àwa rí i pé n tó rọrùn gẹ́gẹ́ ni wípé káfẹ́ ẹ̀kẹ́gbẹ́ kó làwọn ìdè máa ń kírun wa a máa wá yọ orígun kó a máa yọ ọ̀rọ̀ yẹn kó ìtọ́ bá fẹ́ wọlé tó lẹ̀kọ́ wa. sọ̀rọ̀ ìtùkọ́ wa asahal ọ̀nà

kò sí ẹ̀sìn ẹ̀sẹ̀ mẹ́ẹ̀ ńlẹ́ kò jẹ́ ipé náà kò án ọ̀fẹ́ kẹfàrà yìí bá ti kírun fún wa ó ní ẹ̀ka bàbá wà nàbí sọ́wọ́ àti bàbá sàrà máa yẹ. eléyìí ọmọ àkọ́kọ́ jẹ́ èsì ọ̀rọ̀ àbí tí èsì ọ̀rọ̀ padà fáwọn tó jẹ́ yìí pé wọ́n sọ pé náà wàjẹ́ náà fi kìtà bí láì jẹba àná àwọn ẹ̀ka nítorí wípé yorì ìdúró náà á yìí fáwọn ikú bẹ́ẹ̀ náà lọ́yìn wọ̀rọ̀ sóòlì ọlọ́run tí wọ́n fẹ́ máa sọ pé aláàrẹ ọlọ́run àti ànábì rẹ̀ bóun náà ti ṣe fẹ́ dúró fẹ́ nìkan tí ó sọ pé kí ọlọ́run ọba ọyọ súnmọ́ ànábì kúrò mi lànà ẹ̀sìn òun òde lẹ́sìn ọlọ́run torí pé ọjà tá ń ṣe nìrun báwo bá ti súnmọ́ ìlànà ọlọ́ni àti mùsọ̀rà ẹ̀kẹ́ òun láti àmà kí afọwọ́ àbúkì lábà rọ̀jọ̀ mọ́hán wọ̀rọ̀dọ̀ ó ní àtẹ́yìn ẹ̀rọ rọ̀sọ̀lẹ̀ láyé sọ̀lọ̀ lọ́wọ́ àlọ́ sọ́lọ́mà àkúrà wa àwọn díẹ̀ àwọn bá ní lẹ́bi láti sọ́wọ́ àti mọ́ àwọn sọ́lámù kámi wa kẹ́kọ̀ọ́ wa àwọn ti gbọ́ lọ́ngbọ́ fàkọ̀bẹ́yìnà na yọ ọmọ wọ̀lẹ́ ó ní a ti lo ogún ọjọ́ àtòru rẹ̀ twenty days a lò pẹ̀lú àlàsálára a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábi táwọn òṣèṣe rẹ̀ táwọn gbogbo táwọn àwọn àtàwọn gbogbo àwọn gbogbo àwọn gbogbo ẹ̀. fàkẹ́rẹ́ rọ̀sọ̀lọ́lá yìí wo àbúkìlá àbáwọ̀ ó ní wàárẹ̀

ọwọ́ ní ọpa fóònù pápẹ́ ìyàwó àtọmọ òlégbò rẹ̀ déédé ìlànà ìlànà wa ìlànà ìyàwó ọjọ́ ìyàwó àtọmọ bí bọ́ máa ń sìnkì ní sáré àbúgbàbúgbàlójọ́ lọ́lọ́ bí àwọn gbọ́dá àbúgbàlójọ́ lọ́lọ́ wa eléyìí sí ẹ̀sìn àmì bí ọkẹ́ fúnlọ́jà máa bókè lágbàdà àwọn ẹ̀rọ pé ọkà wọn ti ń falẹ̀ ọ̀sọ́lọ́mà pọ̀ àmì bí ní kí lẹ fílẹ̀ fáwọn ara rẹ̀ fàbànà bókè lágbàdà àbátọ̀ yìí náà oṣù ọlọ́ọ̀bá ni irji'u ila ahlikum látọ̀yà a àsìkò tó báyìí ẹ máa wá lọlé ẹ máa gbogbo dá ìdíkọ́ láàrin kí ó dìde sí ẹ̀rọ máa ti Wa muru hu gbogbo mo ti kama àbí wà tẹ bá lọlé padà tẹ bá lọlé padà o ẹ ti lo twenty days pẹ̀lú mi mo ti kírun ṣojú yẹn ẹ̀ rí bí mo ṣe ń kírun ìjẹ́lẹ́ ìníkẹ́ lọ́ba ti tẹ bá lọlé o. àdébí sọ eléyìí fún àbọ̀kẹ̀lẹ̀ àbá àtàwọn yẹn wọ́n padà. àjọ yìí pé àwọn àfọ àjẹ àdéhìí ó tó dìde ẹ̀rí wípé gbogbo gbàlábọ́dọ̀ ọ̀pọ̀ bí àdébí sọ́lọ́ lọ́wọ́ àlọ́ sáà ṣe ń kírun yàtọ̀ láì pé àwọn súnmẹ́rùn yìí náà pé tí ń ojú odidi ni òun ni bí àdébí ti kí tọ́ba àrẹ́rẹ́ lẹ́nu pé ọkọ̀ aláṣẹ káàkiri bí àdébí ti kírun sọ́dọ̀ wà sọ́dọ̀ sọ́dọ̀ àwọn àrùn gbọ́dọ̀ ti sàmà kírun. ó wa ibn ibn Afa ọgbà pé jáàlì sábà anáfàlẹ́ mi náà sábà sọ́sọ́lámà bàbá yìí Muhammad yìí wọ́n ní àwọn jókòó jọ́ wọlé àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ní ìpínlẹ̀ wọn àwọn kẹ́kọ̀ọ́ dáwọn àwọn aláàrọ̀ pàtàkì ní sọ̀rọ̀ àtà làbá bọ̀rọ̀ débi ọ̀rọ̀ ní bóyá ti mẹ́tò sọ́wọ́n fi gbà ó bóyá ti sọ́wọ́n fi rọ ẹnìkan sáà ń pè ní Abu Umayd as-Sa'idi radiyallahu àwọn ọ̀dọ́ sàhábà ní ìjẹ́lẹ̀ ńlọ́bàdìdì Abu Umayd

jaala yadayhi hidaa mankibaihi amuhamudi rẹ ó yàgbẹ́ sọ́lámù ìgbà tó ń rí tó ń wo tó kírun pa fún kírun nínú àwọn tá a sọ fún irun pẹ̀lú ọ̀rọ̀ àwọn kótó gbèsè ṣáájú ó ní ìsọ̀kìbálò kíbla kakọjú kíbla kásìkò ròdó gbogbo jẹ́mu ti pé ẹjọ́ fẹ́ kírun já bí wájú Allah subhanahu nǹkan àkọ́ta ní ọ̀kọ́sẹ̀ inú àwọn orígun àfẹnusẹ àdúgbò sọ pé allahu akbar táǹtẹ̀ tẹ̀síwìrọ̀ tó ihram. àbúrò méjì wá ní rọ̀háìtù bàtí mo wọ́n rí ànábì yẹn kábàárọ̀ ọ̀sọ̀ gbọ́dọ̀ allahu akbar wàjẹ́ ọ̀rọ̀ yàdáyì ìdá àmàǹkìbáyì ọwọ́ ajé ọwọ́ rẹ̀ méjèèjì ní déédéé jìkà rẹ̀. sẹ́mi pé nínú àwọn tó tọ̀

bákan náà Abu Humayd ní wọ́n yìí dàrọ́ a amkana yàdẹ́yì àlàyé kìbàtà yìí tó mà ha sọ̀rọ̀ bọ̀rọ̀ ó ní bákan náà gbàtí mo wà mí sallallahu alaihi wa sallam tí ń kírun lọ ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì amkana

ó dúró padà ọwọ́ adúró tára rẹ̀ sinmi sórí ìdó fẹ́fẹ́ gbogbo ara rẹ̀ sinmi padà lórí ìbò. tó ọjà ọjàrà ọjà sọ́ra ọ̀sọ́rí ńgbà ọ̀kùnrin kalẹ̀ ó ní wọ́n bọ̀ àyà lẹ́yìn ọwọ́ ọwọ́ rẹ̀ sí orí níbi ọwọ́ ọwọ́ yìí wá pé ọkọ̀ rọ́ṣà ọwọ́ yìí wàlá kọ́bínú òhùnmá kò sí púpọ̀ àjẹ́ yìí pé ọwọ́ mẹ́kọ̀tà wá sí ìmẹ́ láàrin fífẹ́ àti púpọ̀ ọgbìn kalẹ̀ gbéyàn sí gbọ́ rẹ̀ láì múnira rẹ̀ kadà ní. wàtọ́kùbẹ́lẹ̀ ní àtọ̀rọ̀bì àsọ̀bí yìí wàtọ́kùbẹ́lẹ̀ ní àtọ̀rọ̀bì àsọ̀bí ìrìnlẹ̀ yìí alkibulata. ọwọ́ ló àwọn ọmọ ní kẹsẹ̀ méjèèjì ọ̀nà rẹ̀ dáadáa وإذا جلس في ركعتين bákan náà bàtà sàmù tó bá ọ̀hún kíba ọ̀hún kíba tó bá jẹ́ akẹ́lẹ́ká méjì ó ní kíkí lẹ́ká méjì tó bá kí tó bá fẹ́ jókòó tàṣáwó jalasa ala arjilihi al-yusra yóò bá jókòó lórí ẹsẹ̀ rẹ̀ òsì wa nasaba al-yumna yóò wà ó jókòó lórí ẹsẹ̀ òsì wa nasaba al-yumna ẹsẹ̀ ọ̀tún rẹ̀ oníbàkànnà wọ́n yìí dà jẹ́lẹ́sà fi rọ́k àtúlẹ̀ àkíyọ̀ tọ́ba tí a débi ìjókòó gbẹ̀yìn kí ni ó ṣe wọ́n ti dáná rẹ́jìlá wòlé yóò sọ̀rọ̀ ó ní yóò lẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì wà ní sọ̀bà jùmlẹ̀ yóò ga mẹ́sì ọ̀ṣọ́gbó sílẹ̀ kan wàkọ́ àdá àlà màkà àdá tìrì yóò wà jókòó lẹ́ẹ̀lẹ́ pẹ̀lú ìdí yóò jókòó lẹ́ẹ̀lẹ́ ẹsẹ̀ òsì ọmọ wa yọ lábẹ́ ẹsìn ọ̀tún yóò gara jẹ àbúkù mẹ́rin ní bóòsì yára tuntun kírun àwọn onímọ̀ ní hadithi yìí àmà àkọ́jà Imam Bukhari ọ̀sán ọlọ́ọ̀tà ara wọ́n ní hadithi yìí àbúkù mẹ́rin sọ pé tóun ti kẹ́fìrò ànàbí yẹn tá a bá wo hadithi dáadáa wọ́n ní sọ́sẹ̀ ṣe ààbò ìjọ gbogbo gbogbo kírun ló tán á yà àwọn nǹkan kan tó jẹ́ yí pé ọlọ́pàá sáwọn tá a ti mẹ́nu bà ẹnì kó tó àtúntò lọ. àwọn ni tá a bá wá wo hadith Abu Humaydi ajẹ́ yí pé ntọ́hún sọ ni pé kóńtù àkọ́dọ̀ kó sọ̀rọ̀ fúnra bẹ́ẹ̀ni tí tó ṣe kíde mi nu ẹ̀rẹ́ mi ìtúlẹ̀ nílẹ̀ kó kí bákan. ìlú fi jẹ́ yí pé ká tó mú sí fún àkọ́rọ́ àti nàbí àfi ká ti jámọ̀ bẹ́ẹ̀ ni rìwáyà ká máa sàtà àti ìfẹ̀lẹ́kọ́ الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونجلله ونشكر له سبحانه وتفاءل عما يشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قد جعل الله لكم رسوله صلى الله عليه وسلم قدوة حسنة في جميع أمور دنياكم ودينكم فلذلك قال ربنا تبارك وتعالى في قوله أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا عباد الله اعلموا أن رسولكم صلى الله عليه وسلم صلى هذه الصلوات على وجه يرضي ربه سبحانه وتعالى فلذلك لما كان في مسجد أي في ناحية المسجد كما ثبت ذلك من حديث أبي هريرة رضي الله عنه وارضاه في صحيحين أن النبي صلى الله عليه وسلم كان في ناحية المسجد فدخل رجل وصلى فلما قضى صلاته سلم إلى رسول الله صلى الله عليه وسلم فقال ارجع وعليكم السلام ارجع فصلي فإنك لم تصلي وذهب هذا الرجل في مرض الثانية وصلى ثم عاد إلى رسول الله صلى الله عليه وسلم وأمره رسول الله أن يرجع ليصلي لأنه لم يصلي بقوله ارجع إيه فصلي فإنك لم تصلي وكذا في مرض الثالثة حتى قال هذا الرجل والذي بعث قبل حق ما أحسن فوق هذا فعلم فعلمني يا رسول الله صلى الله يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة وكبر ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع ارفع من الركوع حتى تعتدل وفي بعض الروايات حتى تطمئن قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع من السجود حتى تطمئن جالسا إلى آخر الحديث وأخبره رسول الله صلى الله عليه وسلم بأنه إذا صلى كأيهته هذا كانت أتم واجر إن شاء الله فيكون على وجه تمام عند الله لكن من صلى دون ذلك فصلاته مردودة نسأل الله الذي لا إله إلا هو أن يتقبل منا صالح الأعمال واعلموا عباد الله أن هذه الرواية أي حديث المصيب الصلاة فيه لا أوجه مختلفة عند أهل الحديث فيه وفيه نشأ اختلاف كثير عند الفقهاء فنبين كل هذه إن شاء الله تعالى في طلب في ترجمة هذه الخطبة نسأل الله جل وعلا إله أن يفقهنا جميعا في الدين وأن يجعلنا من الذين يتبعون القول فيتبعون أحسنه أقول فرصة صار مسلم لا كثير أطلع لكم كيف جفان النبي صلى الله عليه وسلم اللهم أنزل لكم كيف جفان النبي له أتى عملاء دم الصحابة له أم باو أخوي يوم تعبكي أنت ما بني تعو جاك النبي صلى الله عليه وسلم jẹ́rẹ̀ bí ti أني kérò rẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wa tí ọ̀jọ́ra wọn iná lẹ́yìn bá ti bí ànábì ti kírun àti sọ ti àbúrò ọmọ yìí bó ti rí ànábì ti kírun. àwọn afọ àwa ni atúrí àwọn ẹgbẹ́ wa mi tó jẹ́ pé látara àwọn ẹgbẹ́ wa ìjọ lọ́pọ̀lọpọ̀ ìsìnàfà ti wá wá lẹ́yìn bí ànábì ti máa ń kírun. àkọ́kọ́ àbúrò rẹ̀ rán lọ àná báyọ̀ ní àmọ́tá ó jókòó nínú ẹ̀kọ́ ni wípé kéèyàn bá wọ mọ́sáàsì nínú ẹ̀kọ́ ni kéèyàn sálámà sí àbí wàá jókòó mọ́sáàsì kọ́dà tó déwájú ẹ díbi ọ̀rọ̀ ìmáàmù ńgbà tó kírun tán ọdún tó pọ̀ àwọn àdáàbò ọwọ́ lórí yìí náà àbí wàá jókòó ẹ̀ka bá wọlé ńgbà àbí wa ń dáhùn sálámù àbí wa sọ yìí pé irji' arákùnrin wa padà fa salli fa innaka lam tusalli lọ́ọ̀rì kírun torí pé èsì kírun ẹni nígbà kí ìtọ́lọ́wọ́ akẹ́ nàbí o kò bá nàbí jẹ bá tó padà lọ gbé kàmú ó tún kí àmì ń wò wọ́n ti lọ́wọ́ sàlámù àlè ńgbà tó kí dá ó tún padà ó tún lọ kẹ́ nàbí jẹ àní adágbére náà nàbí ẹ̀rọ jẹ fa salli fa innaka pátá

nínú àwọn ìwà yáàtì ní àdúgbò tó sọ̀rọ̀ fún mi sọ́kùnrin kíbla tọ́ba tí a parí ìwà tó mùbálọ̀ lára ẹ̀dá láàbíà ọjọ́ kíbla lẹ́yìn ìgbà náà fàkàbíyà sọ pé Allahu akbar gbọ́dọ̀ Allahu akbar ṣe sọ yìí sábẹ́ ojú ìwáyà àgbọ̀kù mẹ́rin ó ní bàbá òní àdàbí tó ṣe Allahu akbar kí ló dé jẹ́ ara yàda yìí ṣèlá àmàǹkì báyìí ó gbọ́wọ́ rẹ̀ tó ṣe déédéé èjìká rẹ̀ inú àwọn ìgbà wa mi wọ́n ní ó gbọ́wọ́ rẹ̀ tọ́jọ́ yìí pé ó ṣe déédé ògùnlẹ́yìn etí ẹ̀mẹ̀jẹ̀jì eji pé kò sí ìta àlèṣe táàfi táwọn fẹ́ sọ Allahu Akbar níbẹ̀rẹ̀ ẹ̀rọ wa wọ́n bá wù ọ́ lè gbọ́wọ́ kó ṣe déédé èjìká Allahu Akbar tàbí kó sọ pé Allahu Akbar kó ṣe déédé etí rẹ ìkíní ọ̀dà ìgbà wo láwọn aṣọ a sọ gbólóhùn Allahu Akbar sọ́tà lágbàwọ́ òkè kò sí èsì ìrọ̀lẹ́ sí mẹ́rẹ̀ta wọ́n bá wù ọ́ o lè sọ pé Allahu akbar kọ́ wá ìṣẹ̀gbọ̀wọ́ òkè wọ́n bá wù ọ́ o lè gbàwọ́ òkè náà kó tó sọ pé Allahu akbar wọ́n bá sì wù ọ́ o lè ṣe méjèèjì máa pé Allahu akbar jẹ́mọ̀ mẹ́rin ló wọ̀ yá àdẹ́rìí ẹni tó lè sọ wọn lọ gbọ́wọ́ òkè yẹbi tuntun àbúrò àkọsàbọ̀ fún mẹ́rin tọ́ba gbọ́wọ́ òkè tán níbo lọ́gbọ̀wọ́ lọ. afa wa wáyé radiyallahu anhu wọ̀rọ̀dọ̀ ó ní àdébí sallallahu alaihi wa sallama òun rí àmì nàbí tọ́jọ́ yìí pé ń kírun fàwọ́dọ̀ yadahu al-yumna ala yadihi al-yusra ọ̀fi bá dẹ̀rẹ̀ wáyà fàwọ́dọ̀ yadahu al-yumna ala dhahri yadihi al-yusra wọ̀rọ̀dọ̀ wà bá ọ̀gbìn ọwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún ògbèlọ́wọ́ sí àwọn sọ pé gbogbo ti taari pátá wa ti sọ pé mashal ambeya àti sọ̀rọ̀ sàbí njọ́ sọ yìí pé àwa ànàbí ọlọ́run tẹ́ rí òmìnira láti sọ̀rọ̀ àwọn ti fọ́ ara sọ pé ká tètè máa jẹ ìsinu báwẹ̀ ká sì máa lọ sàrí bákan náà wà á nàná àlá yàtọ̀ àrìnà ká sì máa gbé ọwọ́ ọ̀tún wa àwọn àlàṣàmà ìlú náà fi sọ̀rọ̀ ká máa gbé àwọn ọwọ́ ọ̀tún wa lérí àwọn owó tí wọ́n tàbá ń kí wọn ó ní àwọn ànájọ́ lọ bọ́lọ̀ sí bàbá tẹ̀lé. bọ̀bú wo wá gbé sí àwọn ní ẹ ń bá gbogbo àhàbí ìtọ́wọ́ lórí ń pátá yóò rí sí à ń pè tọ́ba tó àgbà ọgbà tẹ́ gbọ́wọ́ kí n kọ́ kò sí wàhálà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n kọ́ gbọ́wọ́ kí lọ dáa jù torí gbọ́dọ̀ sọ́lù kámẹ́rà àìsàn mọ́ni òṣèlú ẹ kí mo dénkù má sì mọ̀ bí ọ̀dẹ̀ rò. ọwọ́ tó wá fẹ́ gbé yìí wọ́n ti rò kó gbé ọwọ́ òṣòro rẹ̀ wọ́n ti wáyé ìlú wá nígbà tó wọlé ẹni sọ́lọ́ láàrú ọ̀sánlá ń pò wọn o òun rí jẹ́nu ọwọ́ òsì rẹ̀ nígbà aláàbọ̀rì ká fi yé lérí ẹ̀yìn ọwọ́ òsì rẹ̀ báyìí wà rúùsì ìtẹ́pọ̀ rúùsì ọ̀rọ̀ àti abala díẹ̀ níbi àárín ọwọ́ rẹ̀ ọwọ́ àjọwọ́ ni ọdúnmọ̀ ní ajẹ́pẹ́ sọ̀rọ̀ tẹ́gbàlíyà ó ọwọ́ lérí ọwọ́ rẹ̀ ọgbẹnẹ ọgbẹnẹdẹ ọ̀rọ̀ ọwọ́ àti abala díẹ̀ níbi kakọjú ọ̀rọ̀ dẹ mú tí eléyìí lẹ́kọ̀ọ́ wọ́n ọkọ̀ ra wọn ó gbọ́ dúdú di ọwọ́ lọ́wọ́ adé dì mú ìkan méjì náà la lè ṣe a lè ṣe wájú rò ká gbọ́ lórí ọwọ́ òsì jẹ́ máa ṣe a lè ṣe kọ́tù ká fi ọwọ́ ọ̀tún ká fi di ọwọ́ òsì mú eléyìí wá ń kọ́ táwọn ẹ̀mọ́ ṣe mí o ọ̀lẹ́kọ̀ọ́ àti gbogbo méjì wájú méjì dáa pé ìmọ̀ wájú rò ìgbọ̀wọ́ ọ̀tún lórí ọwọ́ o sì gbélé ọrụ ọwọ́ náà àti díẹ̀ níbi kákọjọ ọrùn ọwọ́ díẹ̀ tàbí kó dìmú tí fàbà ti ń gbọ́wọ́ nù ìbéèrè bàbá rẹ pé ṣé ń gbà téèyàn gbọ́wọ́ kéta yìí tó sọ Allahu Akbar tí yóò máa gbé ọwọ́ yìí ni àbí yóò dà á lẹ̀ kó tó wá ọwọ́ tá a sọ pé kápákà papọ̀ ìka dúró ra wọn yìí aláwọ̀ sọ́tìrì yìí ni o lórí igbáyà ní ànábì sọ́nà wà wà sọ́nà wáyé ló ní igbáyà lòun tó gbélé o a jẹ́ wípé kèé ṣe kó gbé sọ́nù rẹ̀ jẹ́rìí bí olùdèrè níbi irun rárá kò sì gbé síkùn kò sì gbé dodo bẹ̀rẹ̀ tàbí yóò gbé sáré dodo sọ́bírù àyà àyà kò sẹ́ni tí ò máa àyà rẹ̀ àríyìn náà fi hàn. ṣé wọn kọ́kọ́ dáwọ́ lẹ́nà ńgbọ̀ sọ pé Allahu Akbar ṣé wọn ọ̀rẹ́ ọ̀kọ́ wálẹ̀ kó tó sọ kí kó tó gbé wá sáyà ni ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù wallahu alam tó bá ti sọ Allahu Akbar ń láyà ni nítorí kíni torí wípé nínú àwọn àgbọ̀ pé kọ́kọ́ ààrẹ kọ́kọ́ gbọ́wọ́ lẹ́yìn ìgbà náà wà á ó ti tàkìbírò lẹ́yìn ìgbà náà sì rè ó gbọ́wọ́ lórí ọwọ́ ọwọ́ ó sì gbé lórí àyà rẹ̀ eléyìí ìlọ́kọ̀ kàbálẹ̀ jù táwọn ogun tá à ń sọ kò sí ní orígun kò sí ní ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nínú ìtọ́jẹ́ pé ìlú àfisọ yìí pé tá a bá sọ yìí pé súnlẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀dàgbà súnlẹ̀ àwọn ènìyàn ẹ̀mí náà kò ní ìdí àgbà àbí kí wọ́n rí bu àtọ̀rọ̀ yẹn rárá o èyí tí ó jẹ́ òun lọ́lá àfi àgàn ni wípé ká ti gẹ́lẹ́ bí ànábì ti ké sọ́dọ̀ wa àti lọ́ọ̀ ìwọ̀sán náà mọ̀ọ́rẹ́ yà ọ́ ni mìíràn rahman ara dó díẹ̀ báwọn torí pé ọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ti ń kírun àbí mò ń bí ọ̀rọ̀ ní dákun kí lọ máa ń wí tọ́ ọba dákẹ́ lórí ìrun nígbà wọ́n ti àwọn àgbà tẹ̀ wọ́n á bí ọkọ̀ dákẹ́ lọ náà àti lo hadith kan náà sọ́jọ́ lẹ́yìn náà nígbà tó sọ yìí mẹ́tàlá kìlọ́ àdúrà tó fàtà kàmá àkọ́jọ́ lè má máa tẹ̀lé mi gbọ́dọ̀ kí lọ máa dákẹ́ fún tọ́ba sọ àwọn àgbà tó gbọ́ lórí ọwọ́ tán yọ̀wọ̀ àdákẹ́ díẹ̀ ṣáájú kó tó bẹ̀rẹ̀ sí kàfáfíà wọ́n ní ní tí máa ń sàbíwá sọ fún wọn pé mo máa ń ṣe dùá mo máa ń wí àwọn gbólóhùn kan yẹn náà pè ní dùá wòl ìsìkà àdúà ìsí ìrun ìbẹ̀rẹ̀ ìrun oríṣi ẹgbà lọ́wọ́ wálé rí ẹ̀ dábì máa wí ṣùgbọ́n abdullahi ibn umar sọ pé ẹnìkan tí kò ń dọ́kà sọ pé allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila gbólóhùn yìí ló ń wí àǹtà gbọ́ àbí sí àkọ́rọ̀ rẹ̀ làdáni pé ní ti ń wí àwọn màláyíkà wọ́n sì ń wá jù láti kó. ilé subhanaka allahumma rabbana bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk. àwọn gbólóhùn èèyàn ọ̀rọ̀ rẹ̀ wá lọ́rùn nù rẹ̀ tọ́ba lọ́rùn kí ẹ̀ máa gbogbo ẹ̀ kí ẹ̀ máa wá sí kí ẹ̀ máa sọ níbi wà gbólóhùn yìí lèyìn wá wí tó bá ti ṣùgbọ́n ìtọ́ dáa jù ní kéèyàn òwì torí sọ́lù kámẹ́rà àìtùmù ní òsọ́lì sáà sáà sọ pé ẹ sáà máa kí bí mo ṣe kí gẹ́lẹ́ oná ní kẹ́ẹ̀sì kí jẹ́ àwọn ènìyàn rahman àádùn díẹ̀ báyìí ní bẹ́ẹ̀ lẹ́nu insha allah ta'ala ọba ní jẹ́mẹ́jọ àti mú bí a ti gbọ́ wókè àti mú bí a ti gbé ọwọ́ àsọ̀bìtì àgbètì ibi tá a dé nìyẹn àti pé dùwáwùrì ti ta kótó wa bọ́ sí pé yọkà kúrò lẹ́yìn fatiha sí ọ̀ràn yẹn ni àdùsùnà àtàwọn ìkìláfù tó wá lérí rẹ̀ àmọ̀ sàlàyé lè ní jẹ́mẹ́jọ bí àwọn ènìyàn rahman نسأل الله الذي لا إله إلا هو أن يؤمرنا جميعا على طاعته في صحة وعافية وسعة رزق إنه ولي ذلك القادر عليه اللهم أرنا حق الحق وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وارزقنا اللهم يا واحد يا قهار اكرم سلطان أعدائنا بسلطانك أنت لذلك ذلك قدير ولا يجوزك شيء في السماوات والأرض إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم ارزقنا حبك وحب من ينفعنا حبه عندك اللهم أنت ولينا مولانا وكن لنا ناصرا مؤيدا إنك على كل شيء قدير وأنت بالإجابة الجدير واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه صلى بملائكته وصدق بكم قال ربنا تبارك وتعالى إن الله وملائكته صدر على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك نبينا محمد القائف من قراته صحيحة ثابتة من لا سفرات علي خطي باب الجنة اللهم صل وسلم بارك عليه وعلى آله وصحبه الأخيار وصلنا السنة كثيرا بارك الله ولكم في والسنة ونفعني وإياكم بما في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر لي ولكم من الغفور الرحيم أقيموا الصفوف ويرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا